ó wá kù part two àti part three part two ó ní mo fẹ́ mú sọ báyìí ọ̀rọ̀ náà tí mo fẹ́ kà yìí kọ́nfẹ́rẹ́nsì àwọn onímọ̀ hadisi lágbàáyé ó ní wọ́n ti fi rinlẹ̀ wípé gbogbo hadisi ànábì tó wá tó ń dákọ láàdá kan tàbí òmíràn lórí ẹran ọdún iléyà wọ́n ní kò ní àlàáfíà gbọ́ dáadáa gbogbo àdìsá nẹ́bì tó wá tó ń sọ pé tó bá ti pa ẹran ọdún iléyà irú ládá báyìí ló gbà ní pàtó gbogbo àdìsí yẹn pátá wọ́n ní kò ní àlàáfíà kò fẹsẹ̀ rinlẹ̀ kádìsì kan wá kí wọ́n sọ pé ànábì sọ pé ẹ bá pa ẹran ọdún léyà o irú ládàbà yìí irú ládàbà yìí ló ti wà nílẹ̀ fún lọ́dọ̀ ọlọ́run wọn ní kò fẹsẹ̀ rinlẹ̀ èyí ni ọ̀rọ̀ tí a fẹ́ pè wá ní àkíyèsí sí láàárọ̀ yìí insha allah tó jẹ́ àkíyèsí part two lórí ọ̀rọ̀ ọdún iléyà torí náà mo kì í kú kalẹ̀ kẹ́ farabalẹ̀ kẹ́ fi gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa. ẹlòmíràn lè máa wò pé àá èyí ti ṣe tó ga sí pé irú ọ̀rọ̀ yìí ni mo fẹ́ sọ lásìkò yìí lèmọ́dà hádà tẹ̀m̀bì kí ni ìdí tó fi ga sí pé irú àkíyèsí ni mo fẹ́ mú wá lásìkò yìí ìyẹn jẹ́ ọ̀rọ̀ tọ̀dọ̀ tèmi ìyẹn ìdí tí mo fi fẹ́ sọ ọ̀rọ̀ náà èmi ni mo fẹ́ sọ yùn ṣùgbọ́n táwọn àáfàá sọ gangan gan lọ́rọ̀ àdìsí wọn yẹn ṣùgbọ́n ìdí tí mo fi fẹ́ sọ̀rọ̀ yìí gangan èmi ni mo fẹ́ sọ lọ́dọ̀ ara tèmi ìdí àkọ́kọ́ lìkàí lánàkúl lìkàí la naqula ala rasul sallallahu alayhi wa sallam ma lam yakul. ìdí tí mo fi fẹ́ sọ ni pé nítorí ká má bàa máa sọ ọ̀rọ̀ kan ká wá ṣe àfitiẹ̀ sọ́dọ̀ ànábì tó sì jẹ́ pé ànábì ò sọ ọ́ ó sì ti kìlọ̀ fún wa wípé man qala alayya ma lam akul. Faliya maq'adahu minan nar falyatabawaha maq'adahu minan nar ẹni tó bá sọ̀rọ̀ tí mi ò sọ tó ni mo sọ bóyá nítorí pé ọ̀rọ̀ náà dùn bóyá nítorí pé ọ̀rọ̀ náà kò tako làákàyè ó dùn kò tako làákàyè ọba yà gbé ànẹ́bí sórí rẹ̀ pé ànẹ́bí ló sọ ànábì ní wá ibi tó dé sínú iná wá ibi tí o máa dé sí nínú iná ìdí àkọ́kọ́ nu ìdí ẹlẹ́ẹ̀kejì lìkàílà na àtàkìdà àṣìyá á látẹ̀sùbùtù sàwábàn kánà àwọn nǹkan ọ̀bà ni nítorí kámọ́bà ní àdìọ́ kàn sí àwọn nǹkan kankan tí ò rinlẹ̀ kámọ́bà ní àdìọ́ kàn torí pé ìjọsìn wa ó ní í ṣe pẹ̀lú àdìọ́kàn ó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ tá a fi ṣiṣẹ́ náà. àwọn nǹkan tí ò rinlẹ̀ yálà ní láádá tàbí ní ìyà ohun tí ò bá ti rinlẹ̀ yálà nǹkan náà jẹ́ láádá ni o tàbí ó jẹ́ ìyá ni o tí ó bá ti rinlẹ̀ ó gbọ́dọ̀ ní lọ́kàn. ǹjẹ́ mọ̀ pé nítorí irúfẹ́ àwọn nǹkan wọ̀nyí táwọn kan ò mọ̀ ni àwọn kan fi sọ láwà nídìí orígun kẹfà Islam mọ́ra wọn lọ́wọ́ láwà ní wíwé wọ́n sọ di orígun kẹfà ìsìláàmù mara wọn lọ́wọ́ débi pé kódà bí ọ̀wọ́ pátá yóò wé láwa ni bí ọ̀wọ́ pátá sì dì tí ọ̀wọ́ ṣòkòtò ọkàn rárá wọ sapara nìkan láwa ni ó ní kú lórí rẹ̀ bọ́ fẹ́ sùn yóò wé láwa ni sùn bọ́ fẹ́ wọ tọ́ílẹ̀tì. yóò wí láwàní bọ́fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ tóró ti gbà pé obìnrin tá a bá súnmọ́ láì wí láwàní tọ́ọ̀gì lọ́mọ rẹ̀ ó yà. bákan náà ló tún fi jásí wípé bí láwàní bá ṣe tóbi tó ní ládàá rẹ̀ ó ṣe pọ̀ tó. àwọn àdìọ́kàn kan tó ní sí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ pé ànábì ló sọ ànábì ló sọ tí ò sì rinlẹ̀ ló ti lọ ọbẹ̀ ló ti lọ ọbẹ̀ ní ọjọ́ kan nínú ọjọ́ mo ya kan mo fẹ́ kírun akírun tán bẹ̀ one good brother of the bleak ọba ṣe bàyàn fún wa èmi náà sì jókòó mo gbọ́ bàyáàni àkórí bàyáàni yẹn ni pé irun tá a bá irun tá a bá fi pákò kì í irun ẹyọ kan tá a bá run orin ká tó kì í kí ẹni tí ò rorin kó tó lè kírun tí ó máa lọ́lá bíi rẹ̀ ó gbọ́dọ̀ kí fún ẹgbẹ̀rún ọdún. ọka àdìsí ń jáde nínú ìwé wọn ní àkọ́kọ́ ó ní ẹgẹ tún kà lẹ́ẹ̀kejì ó tún kà á lẹ́ẹ̀kejì nígbà kẹta ó ní ọlọ́run ó fi àgbọ́yé ẹ̀yẹ wa mo ní wá ìwọ tó ọkà kọ́kọ́ ṣàlàyé ẹ̀ fún wa náà ṣé ohun tó ń sọ ní ìsìn pé. tí mo bá run orin tí n bá fi kírun wákàtí kan ìlọ́po ẹgbẹ̀rún ló jẹ́ lórí ẹni tí ò rorin oníbẹ̀ẹ́ ni sà á mo ní ọ̀ọ́sọ́ rẹ o <laughs> ọ̀ọ́sọ́ eléyìí rẹ o ta ló sọ bẹ́ẹ̀ fún ọ oníbẹ̀nu àdìsí ọ̀dà àdìsí ọ̀hún wá dà oníbẹ̀ mo ní kò sí problem àjọ̀délé yín ọwọ́ àmútíra náà ó fi hàn mí lọ́ba ní òbúrú abákò mọ́ṣáláṣí ọba délé ńgbà tá a délé ẹni tó tún ju òun lọ́nu tẹ̀blíìgì ọwọ́ àmọ́ṣáláṣí tí ọ̀rọ̀ yẹn fi ṣẹlẹ̀ ó ti wá lọ dúró dè wà nílé lọ́ba ní àbúrò ẹ̀ kí ló ń ṣe léyìí sí kí ló ń ṣe léyìí sí a fẹ́ gbé àwọn èèyàn lóhùn gbẹ láti ta súnà nàbí jì gbogbo àwọn èèyàn ní kéwọn lónìí tí wọn ò rún orin mọ́ wọn ti pa súnà yẹn tì àbí súnà kọ́ ni kéèyàn orin kó tó kírun ni mo ní súnà ni mo ní ṣùgbọ́n ládàá tẹ́ ẹ bù fún yìí sẹ́yìn lẹ́ẹ̀fún wa ni àbọ́lọ́hùn ọlọ́lọ́hùn ni tó bá ní ọ̀bà fún wa ẹ̀rí ẹ̀ gbọ́dọ̀ rinlẹ̀ nípa pé rínrinlẹ̀ rẹ̀ ń ó ní kò dán náà lójú òun kí wàá lè wá ń sọ ọ́ sí so ẹ wá fẹ́ ta súnà kan jí pẹ̀lú ládàárọ̀ ta ló ràn yín tọ́ba dojú àlèkìyàmà tí àwọn tẹ́ ẹ sọ fún tán bá dòǹdò pé tí èyí bá sin tẹ́ ẹ sọ ni àwọn onímọ̀ rorin káwọn tó kírun torí náà ẹ bá wọn gbé ládàá wọn sẹ́wọ̀n pé ìrun tẹ́yìn bá kí àwẹ̀ tẹ́ ẹ bá gbà lẹ́ẹ̀fì dín ládàá yẹn fún wọn sẹ́ni pé ẹ ti jẹ gbèsè báyìí ẹ̀ àmọ́ tẹ́ wàá ṣe tọ́ba ti wá dé ní aṣù yìí ẹ padà sí mọ́ṣáláṣí ẹ wàá sọ pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn o kò rinlẹ̀ o ṣùgbọ́n táàrọ̀ orin ká tó kírun súnà níbí ni àdá yẹ́kì ìyẹn ti tó wa ó ti tó wa àmọ́ ni àwọn ti gbọ́ sá ibi tí fíìmù wa parí sínú. Si la fi sọ pé ìdí tí mo fi fẹ́ sọ àwọn ọ̀rọ̀ yìí jáde fún wa ni pé lìkẹ́yìlá na àtàkìdá àṣìyá látẹ̀bùtù sawaban kana aw iqaban. ká má bàa ní àdìẹ ọkàn sí àwọn kinní kan tí ò rinlẹ̀ níláàdá tàbí níyà. ìkẹta ìdí kẹta lìkẹ́yìí àrífà anna ulama ahalisunna kọ̀dí akimalu alẹ́ amẹ́lẹ́ wọnahanu narijọ ilayhim fi mọdú ìlàlẹ nítorí ká lè mọ̀ pé àwọn àáfàá wa nínú súnà àwọn ọ̀gá wa àgbà nínú súnà ànábì kọ̀dí akimalu wàlẹ̀ wọ́n ti parí iṣẹ́ o wàlẹ́ wọ́n ti parí iṣẹ́ wọnahanu narijọ ilayhim àwọn kan máa padà sọ́dọ̀ wọn ni fi mawdu'i al-ilm tọ́rọ̀ bá ti kan ọ̀rọ̀ ìmọ̀ a máa padà sọ́dọ̀ wọn ni ó lè mú àdìsí kan wá ká wá ọ̀rọ̀ lórí ẹ̀ tìǹú tíra tí àwọn àáfàá sẹ́ńtúrì àkọ́kọ́ sẹ́ńtúrì kejì sẹ́ńtúrì kẹta tí wọ́n ti kọ́ kọkàn yanu paga lóde òní àdìsí eléyìí wọ́n hun ni àdìsí eléyìí wọ́n hun ni káwá béèrè lọ́wọ́ rẹ pé nínú àwọn onímọ̀ nípa àdíìsì èwo nínú wọn ló sọ pé wọ́n hun káwá máa sọ pé síwọ́n náà mọ̀ pàdé sí ọ̀bá làákàyè mu ni sọ fẹ́ kí làákàyè tiẹ̀ kójú sí ànábì lọ ni ó ní ó yẹ kí wọ́n gan mọ̀ pé àdíìsì yẹn kò ó tako làákàyè àti pé àdíìsì gan ó tako kùránì gan. Ah tadis kan bá wà tọ́ta kòkòrò àání àwọn afọ́wò ti sọ wọ́n á ti sọ tádìsì bá wà tí wọ́n bá ń wọ́n ti sọ àwọ̀ àmọ́ ṣẹ́rí sí kí làwọn àáfàá sọ lórí àdìsì ni torí pé àwọn tí wọ́n ti lọ yẹn wọ́n bẹ nínú wọn tó fojú rí ẹni tó gbàdísì gangan wá báyìí tọmọ personality rẹ̀ eléyìí tí ò sì fojú rí ẹni tó gbàdísì wá gangan ọba àwọn tó ba láyé tí wọ́n jọ lo ìgbà kan náà pọ̀ ọba wọn láyé tá a là wá bá láyé nu gbogbo wọn sọ tá a là bá láyé nu gbogbo wọn àbá ẹnìkankan láyé àbẹ ẹnìkankan láyé nínú gbogbo wọn ohun tá a bá láyé onítìrà tíra la fi dá súnà nẹ́bí mọ̀ tíra la fi dá súnà nẹ́bí mọ̀ àkọsílẹ̀ ànẹ́bí àkọsílẹ̀ kùránì la fi mọ̀ kùránì la fi mọ̀ agasi pé ìgbàkigbà tá a bá rí ohunkóhun tó fẹ́ pàkàsọ mọ́ wa lọ́wọ́ nọ́rìjìhàn ilé àkíwálé alẹ́wòlámẹ́ a máa padà sí kí ni àwọn onímọ̀ sọ lórí ọ̀rọ̀ yìí ni. Ọfẹ fẹ́ wá àdìsí ni ọfẹ fẹ́ mọ̀ bóyá àdìsí yìí ó rinlẹ̀ ní tàbí kò rinlẹ̀ ó padà sọ́dọ̀ àwọn afá wa ni Ọ máa sọ pé inú tí a báyìí níta fa báyìí sọ ni inú tí a báyìí níta fa báyìí sọ ni díàfọ̀ ọrọ yẹn o ó rinlẹ̀ díàfọ̀ ọ̀rọ̀ yẹn o kò rinlẹ̀ ṣìkìnà ó parí ìdí kẹrin líkàyí náà àrífà anla yẹ stẹlizama قول وعلى حديث يناقض القرآن قبل أن نعرف أنه حديث موضوع حديث ضعيف وموضوع وقد يكون الحديث من باب ما ظاهره التناقض مع القرآن وما فيه تناقض ثم هناك ألوف ألوف من الأحاديث ظاهرها atawafuku ma alukur'an lakinnaha baatila wa mawduha ìdí kẹrin ìdí kẹrin tí mo fi rí pé mo tún gbọ́dọ̀ ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa ó ní pé ká lè mọ̀ pé kò pọn dandan kò pọn dandan pé kí àdíìsì kan kó tako kùrọ̀ àánì ká tó mọ̀ pé àdíìsì yẹn dọ̀ yìí fún àbomọ̀dù kò pọn dandan. ǹjẹ́ ẹgbàá rẹ̀ yé àwọn kan sọ pé àdìsí kan ò da kọ̀tà yọ ìdí pé wọ́n lọ tako àyà Quran ok báwọn ṣe wòye sí ìrísí tí wọ́n rí sí ni pé ó tako àyà alukur'an àbí tẹ́bá wá bí wọ́n léèrè pé irú àdìsí wo lẹ́ máa lò irú àdìsí wo lẹ máa ń lò wọ́n sọ pé èyíkéyìí àdìsí tó bá ti tako alukur'an àdìsí yẹn ọ̀dánu ìbéèrè ni pé sáàrí àdìsí tí ò tako kur'an tí ì sì ṣe àdìsí ànábì tó bá gásí pé ọ̀wọ́ pé àdìsí tako kur'an nìkan ni ó sọ di ń ní lò agasi pé irú àkíyèsí tá a fẹ́ mú wá yìí nígbà tá a bá mú wá kò fi ọ̀nà kankan tako Qur'an kò fi ọ̀nà kankan báyìí tako alukur'ani èyí sì wulẹ̀ bí ọ léèrè pé èwo nú àdíìsì ló tako Qur'an kò tako Qur'ani ṣùgbọ́n tó ń ti àìtako Qur'ani wọn sọ wá túmọ̀ sí pé àdíìsì òjíṣẹ́ Ọlọ́run la fi sọ pé likai naarifa alla alla yestelizama kawunul hadith yunakidul qur'an kabla anaarifa anahu hadithun dọyifun wamadu nítorí kálẹ̀ mọ̀ pé kò kán dandan pé ó dìgbà tí àdìsí kan bá tó tako kùrọ̀ánì ká tó mọ̀ pé àdìsí náà lẹ tàbí pé àdìsí náà jẹ́ wakọdi yakunu alihadis mimbabi ma zọhiruhu atanakudu ma alikur'an wa ma fihi tanakudu wa ma gbọ́ hadisi tí wọ́n sọ pé ó tako kurani yẹn gangan tọ́ ọ lọ́ tako kurani gangan o hmm. ohun tó súnmọ́ kó jẹ́ ni ìran àwọn hadisi kan tó ga sí pé ní surface level ẹ̀ tá a bá ń wò lójú tá a báyìí yóò jọ pé ó tako àyà kan nínú alukurani àmọ́ ní ti pàápàá rẹ̀ nígbà táwọn àfáà bá ṣe àlàyé rẹ̀ ó mọ̀ pé kò tako àyà kankan nínú alukurani láàkín likillati ilmiki ṣùgbọ́n torí pé ìmọ̀ ẹ kéré. bóyá gan-an la lè sọ pé onímọ̀ bóyá la lè sọ pé o ní ìmọ̀ bíi ti ń gan ò ní rárá ò ní rárá kò tó mọ̀ sọ pé àdìsá níbi kan ta ko alukurahan pé n bò ti wá ta ko yẹn ìwọ náà fi gbọ́dọ̀ ta onímọ̀ wo ló sọ pé ó ta ko tá a bá rí onímọ̀ tó sọ bẹ́ẹ̀ ṣé àwọn onímọ̀ yòókù ṣé wọ́n dákẹ́ tàbí wọ́n sọ̀pọ́ọ̀tì ẹ̀ lórí ẹ̀ tàbí wọ́n ègéèsì ẹ̀ lórí ẹ̀ ọ̀tọ̀ ni kẹ́nìkan sọ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú àwọn onímọ̀ ọ̀tọ̀ ni kí nǹkan tó sọ pé ṣẹlẹ̀ yẹn kó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn yòókù tó fi yín kún o ọ̀tọ̀ ni kí báàdùlì wùlàmọ̀ apá kan náà àwọn onímọ̀ kí wọ́n ní kíní yìí kò dáa ọ̀tọ̀ ni kí àwọn míì kí wọ́n kó rọ́dù fún wọn lórí ẹ̀ o nǹkan ti yé so kò wá automatic gan pé tó o bá ti rẹ́ nìkan tó sọ bẹ́ẹ̀ nù onímọ̀ kò sáré wá gbà á mú pé kódà sheikh alibani gan sọ bẹ́ẹ̀ kódà sheikh sọlù fẹmi gan sọ bẹ́ẹ̀ ah, kí ni àwọn yòókù sọ ìwọ tó ka ọ̀rọ̀ ẹni tó ta kò ó ọ gbọ́dọ̀ wọ́ ọ̀rọ̀ ẹni tí ọ̀tá kò gbọ́ ta fún wa káwa yiri méjèèjì wò káwo èwo lè wo ṣáwọn tó sọ pé no lọ́rọ̀ wọn wọlé ni tàbá àwọn tó sọ pé yẹ́ẹ̀sì lọ́rọ̀ wọn wọlé mo wá kanrú àdìsí nǹkan bẹ́ẹ̀ kùránì sọ fún wa wípé ọjọ́ mẹ́fà ló fi dá ayé àti ọ̀run ok ó kì í ṣe kó ń sinmi rírẹ̀ kì í ṣẹlẹ̀ sí òun now mo wá ka hadisi kan nu muslim wọ́n ń pè ní hadisi turuba hadisi turuba hadisi erùpẹ̀ nínú hadisi yẹn Abu Hurairah wá sọ pé Ànábì sọ pé Ọlọ́run dá erùpẹ̀ lọ́jọ́ sátidé ó dá eléyìí lọ́jọ́ Sunday ọ̀dà eléyìí lọ́jọ́ monday ó wá bẹ̀rẹ̀ sí í kà á ó fi wá pé ọjọ́ méje ó ń ka ntọ́nà bá dá ó wá kà á títí ó fi wá pé ọjọ́ méje làwọn èèyàn bá sọ pé ṣe ti rí báwọn pé àdìsí tí ọ̀dà wà nù mùsùlùmù ńgbà tí kùránì gan sọ pé ọjọ́ mẹ́fà lọ́nà fi dẹ́dà tí àdìsí kan wá wá tó sọ pé ọjọ́ méje ni ṣé ọ̀páká sọ wọ́n mú àyà kùránì yẹn wá báyìí nínú suratu fusilat láti verse ten dé verse twelve tàbí thirteen tọ́lọ́n fi sọ bó ṣe dá ayé àtọ̀run bẹ̀ ok náà ìlà ulama mo wá padà sọ́dọ̀ àwọn onímọ̀ padà pé kí ló ń ṣẹlẹ̀ láàrin gangan o kí ló ń tó ń ṣẹlẹ̀ ń bíi ọ̀rọ̀ àwọn tí ń kọ́kọ́ kà làwọn tí wọ́n gbà pé àdìsí yẹn ta ko Quran ọ̀rọ̀ tí mo kọ́kọ́ rí kà lórí net ni pé àdìsí yẹn o ó ta ko alukur'an a sì ti gbà wípé sọ̀yí Bukhari sọ̀yí Muslim sọ̀yí ni wọ́n wá sọ pé àdìsí kan bẹ́ẹ̀ ń tí ò sọ̀yí wù Quran dákọ̀ ọjọ́ mẹ́fà àdìsí dákọ̀ ọjọ́ méje ọjọ́ mẹ́fà ó yàtọ̀ sí ọjọ́ méje yìí má ti lọ sórí nẹ́ẹ̀tì mo wá mú àwọn àfáàhùn níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan kí làwọn eléyìí sọ kí làwọn eléyìí sọ kí làwọn eléyìí sọ mo bá kan sáìtì kan wọ́n ń pè ní bayanu islam bayanu al-islam mo bá wọnú sáìtì ń lọ mo bá rí àkọlé mi ó pè ní tawahumu butlan hadithi turuba tawahum botulan hadithi aturuba ọwọ́ hàn kedere pé ha so àwọn tó kọ́kọ́ sọ̀rọ̀ pé hadithi lẹ àṣé ọ̀rọ̀ wọn ò wọlé àṣé ọ̀rọ̀ wọn ò wọlé àṣé umo ò ní parapọ̀ lórí kíní kan pé ó sọ ìhù kẹ́nìkan dé kó ní tí wọ́n parapọ̀ ní lórí wọn kọ́wádìí ò sọ ìhù mọ́ òun gan ni òyà ní sọ yìí wù òun gan fún ara rẹ̀ ní òní sọ yìí wù umma ti parapọ̀ lórí Bukhari àti Muslimu wípé gbogbo tí ń bẹ́ńbẹ́ pátápátá sọ yìí wù ni lẹ́yìn Kùránì òun lọ́kàn kò wá sí ọ̀rọ̀ tẹ́nìkan lè sọ tó lè dìbọ́ǹkì ọ̀rọ̀ yẹn tó lè pe ọ̀rọ̀ yẹn nírọ́ mo wá rí àwọn àfa tán wà ní bayanul Islam wọ́n wá ṣàlàyé wípé ṣé ẹ rí àyà tọ́lọ̀ ti sọ pé ọjọ́ mẹ́fà ló ń fi dá ayé àtọ̀run yẹn iṣẹ́ ọ̀tọ̀ nìyẹn àdéhìsí eléyìí iṣẹ́ míì ní lọ́tọ̀ wọ́n ní àyà tọ́lọ̀ ti sọ pé òun dá ayé àtọ̀run fọ́jọ́ mẹ́fà yẹn òun tọkọ̀ sánbẹ̀ ni pé òun dá sánmà fújọ́ méjì òun dálẹ̀ fújọ́ méjì ntí òun sì dá àwọn òun sì dá àwọn àkíwá tù há òun dá wọn fúnjọ́ méjì ó ní ọ̀rọ̀ àpapọ̀ lọ́lọ́run sọ ń bẹ̀rù ìṣẹ̀dá àpapọ̀ ó tèkẹ̀ fún ọjọ́ mẹ́fà ó ní ẹgbẹ́ ń bí léèrè béèrè kan ó ní sádàmù wà nú àwọn tó dáhùn ó ní sí ádámù wà nú wọn ọlọ́sìn lóun ti dá sánmà òun ti dá ilẹ̀ oníṣẹ́ ádámù wá wà nù wọn lásìkò yẹn oní kí ló túmọ̀ sí tá a bá gbà pé ádámù ò sí nù wọn ó túmọ̀ sí pé ọlọ́run ò tí ì dá ádámù ṣáájú àsìkò yẹn one kò sì dá ádámù ní àsìkò tó ń dá àwọn nǹkan yẹn two gbọ́dọ̀ wá dá ádámù lẹ́yìn àsìkò yẹn àdéhìsì wá wá tọ́wọ́ padà wá sọ̀gbàtọ́ lọ́n dáadáa mọ̀ àti àwọn nǹkan míì tọ́wọ́ fi ọjọ́ sí i títí ádámà wá jẹ́ ọjọ́ friday ńbẹ́ tí àwọn nǹkan míì tọ́wọ́ ní ọjọ́ tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ìṣẹ̀dá ìṣẹ̀dá nǹkan yòókù tó tẹ̀lé ìṣẹ̀dá tó sọnù kùrán yẹn làdíìsì wá mú wá o. pé ìṣẹ̀dá ò pín o kò pín síbẹ̀ o ọlọ́run kan ni kò ìfòòrùn bẹ́ẹ̀ gà náà o kò ìsóòrùn bẹ́ẹ̀ kò ìtí tí òṣùpá ń bẹ́ẹ̀ dá ilẹ̀ ni kè sódò gbogbo ẹ̀ kàn ni tó ṣe ọ̀bọ̀rọ̀ gidi ń tán ó méje míì ọ wá fi ntí wọ́n máa jẹ́ lọ́tọ̀ rè ìwọ ntí wọ́n máa jẹ́ lọ́tọ̀ rè ìwọ ntọ́ máa jẹ́ lọ́tọ̀ rè ó wá parí ìṣẹ̀dá yẹn sórí ádámà ọ̀nà wa làdísì ńgbà ta kú kùránì ńgbà tó ga sí pé kùránì ń sọ ọjọ́ kan lọ́tọ̀ àdísì yẹn ń sọ ọjọ́ míì lọ́tọ̀ ọ̀nà wo ló á gbà wá tako alukùránì gbogbo àwọn tó wá sọ pé àdísì ń tako kùránì wọn ò wá rí yẹn sọ wọn ò rí sọ. So ohun tí wọn kàn sọ ni pé Quran dákọ ọjọ́ mẹ́fà àdìsí dákọ ọjọ́ méje ó ti takò Qurani sori pé mọ̀júmọ̀ lọ láti sọ fún ọ wípé sori mọ̀kùrẹ́ sínú wàhálà ayé àtọ̀run mọ̀sàdé sọ pé àdìsí kan takò Quran mọ̀sàdé sọ bẹ́ẹ̀ padà sọ́dọ̀ àwọn onímọ̀ kò sí àdìsí kan báyìí tó gbámú báyìí táwọn onímọ̀ tó ti lọ tàbá wọn ti ń bẹ ní ìsìn tí wọ́n ṣẹ́kù nù wọn tí wọ́n ti ṣàlàyé ẹ̀kún wa ìyún ẹni ẹlẹ́ẹ̀kejì kò wá dìgbà tí àdìsí bá tó sọ pé tádìsí bá tó takò kùrọ̀ àání kó tó di àdìsí rọ nítorí pé àìmọye ẹgbẹẹgbẹ̀rún àdìsí ni ò takò kùrọ̀ àání ní ọ̀nà kankan tó sì já sí wípé wọ́n fi parọ́ mọ́nà bíi ni. so láti wá gbé fọ́múlà kalẹ̀ pé àdìsí táwọn èèyàn lò làdísì tó bá tako kùránì àdísì wo ló tako kùránì tọ́ ọ mọ̀.